وبعد السلام عليكم ورحمة الله وبركاته أداء وقفوا ولو أبا رأي كجفوا عن أبو محمد lọ́wọ́ bá tí ó tún fún wa ní ìgbàláyè àti nínú ọ̀kan nínú àwọn ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala ilé ètò à ní orílẹ̀ láti tún máa lékún àti láti máa gbẹ̀ǹgbẹ̀ àlékún ẹ̀sìn wa ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fi sínú mìzánù ẹnìkọ̀ọ̀kan mìzánù wa pẹ̀lú ògbọ́lọ́ ọba a máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ nípa ìrun pípé ilé tí a ń pè ní al-azan òun náà ni ìrun pípé bóò nìrun pípé bóò ló ṣe wọlé bóò ló ṣe wọlé sínú ẹ̀sìn wa ìgbà wo ló bẹ̀rẹ̀ bóò ni ọlọ́run bá àlíkọlá bó ṣe fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ nínú ẹ̀sìn alákọ̀ọ́kọ́ al-azan nínú èdè ìtumọ̀ rẹ̀ náà ni al-i'lam kéèyàn tààyàn tàbí kéèyàn fúnyàn ní ìró ìrìnlám kéèyàn táyàn lólobó àbí kéèyàn péyàn sákèésí nǹkan kan àfáà yẹn ìgbà tí wọ́n kọ síra wọ́n kọ síra wọn ní ìrìnlám olùmọ̀wákìrín عن توقيع رب العالمين إعلام الموقعين عن توقيع رب العالمين ìta àwọn tí wọ́n máa bá ọlọ́run ọba sáìn ìta wọn lólobó àwọn tí wọ́n bọ́lọ́run ọba sáìn muwakirin àwọn tí wọ́n máa ń ṣe tàwókìrì fún Allah subhanahu wa ta'ala ìpè wọ́n sákìyèsí nípa pé ewu àti àwọn nǹkan tó yẹ kéèyàn ó mọ̀ kéèyàn tó jókòó ti fatuwa láti mọ̀ páàsì إعلام الموقعين عن توقيع رب العالمين إليك يا فاوى ابن القيم الجوزية إليك وقع الشاهد هنا نيبي الأذان الأذان تمناني الإعلام الله سبحانه وتعالى وصفوا عن سورة الحج لما تقول دجورك bàbá ńlá wa Ibrahim alayhi salam ọlọ́run ní wa'azin finnasi bil hajji wa'azin finnasi bil hajji ìlà Ibrahim alayhi salatu wa salam kéde pèpè fún àwọn èèyàn nípa kí wọ́n wá ṣe hajji lọ sí ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala. ta'ala eléyìí tí ó jẹ́ ọ̀ràn yàn fún anábíwa Ibrahim òun náà ni ìrìnàm kó òun kan pèpè ni pẹ̀lú bó ṣe wá pé sí ọba tó lámùrí pé wà á gbín sí náà sì bí hajj tí ẹni pé kó kàn kéde kó kàn kéde ní tiẹ̀ bí ìkéde yẹn bí ó sì dé Àkúrẹ́ sára Àkúrẹ́ wà sí hajj òun náà nìyẹn bí ìkéde yẹn bí ó sì dé Ìdànrè

wọ́n máa gun ọkọ̀ ojú omi gbogbo tó bá ṣe é gùn wọ́n máa rìn wá wọ́n máa gun ọkọ̀ ojú omi wọ́n máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n máa gun ràkúnmí wọ́n máa gun ẹṣin wọ́n máa gun bàákà wọ́n máa gun bàálù orí bàálù náà àwọn máa gun bàálù náà ni ó ti yé àìwọ̀ bàálù àwọn máa gun bàálù ni ó ti yé wà á lakúlù bọ́ọ̀lù gbogbo nǹkan tí wọ́n bá ti ń gbé àwọn èèyàn síbẹ̀ tó lọ́nà ìkúlù fájínà mi láti ọ̀nà tó jìn kéèyàn ò lè rán kan rẹ̀ láyé so iṣẹ́ ọlọ́run ọba ni kó mú ìpègbè náà dé gbígbọ́ àwọn èèyàn tọ́lọ́run bá fẹ́ pè wá sí hajj nínú àwọn nǹkan tí ó tún fẹsẹ̀ rinlẹ̀ wípé al-azan nínú lóga àrọ̀bíyà ìtumọ̀ rẹ̀ ní al-ilam ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún wa nínú suratu Yusuf nígbà tí ó di wípé ife ọba ó di àwátì pẹ̀lú ẹ̀wẹ́ ọgbọ́n tàbí ọgbọ́n ẹ̀wẹ́ tí anábì Yusuf tó dá pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ lélẹ́yìí tí àbúrò rẹ̀ náà sì ti mọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run fún ma azànà mọ̀ azìnú ayyàtọ̀ àdìrírù nínà fún làtàrí gùn lẹ́yìn wá àgbà náà kò pẹ́ sáà azànà mọ̀ azìnú olùpòpépèpè ayyàtọ̀ àdìrírù ẹ̀yin tẹ́ wá láti iná fún látàrí kúrò ó lè ní o gbégbìrì gbà tó ní ọlọ́wọ̀n bá ní fa'azana mu'azzinu bainahum al'anatullahi ala zalimi inú salatul a'raf fa'azana mu'azzinu olùpẹ̀pẹ̀pẹ̀ kí ni tòótọ́ náà ní pé la'natullahi 'ala zalimin gbogbo alábòsí pátá tí e gbé ọlọ́run ọba kó mọ bá wọn gbogbo alábòsí tí gbọ́n náà kó mọ bá wọn. gbogbo àwọn àyà tí tá à ń mú wá yìí ìṣàárù ló jẹ́ fún wa láti lè jẹ́ ká mọ̀ wípé nínú èdè tá a bá sọ wípé azan ẹ̀rìn láàmù ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀rẹ̀ àánú ṣùgbọ́n nínú ṣẹ̀ríà هنا ممكن الاعلام بدخول الوقت وحضور وقت الصلاه المفروضه بذكر مخصوص الاعلام بدخول الوقت وحضور وقت الصلاه المفروضه بذكر مخصوص ìtanilólobó wípé àsìkò òun ti wọlé àti pé àsìkò tí a kírun ọ̀ranyàn ó ti tó bizikiri maksus pẹ̀lú àwọn azkar eléyìí tí àfàdáyanrí àti mọ̀ àti mọ̀ àwọn azkar yẹn wàkọ̀dé ṣúrí àfi sanati ìwúlá ìmìnà ìjìrá azan irun pípè ó di òfin ó dára ẹ̀sìn wa ní ọdún àkọ́kọ́ nínú oṣù ìjírọ̀ ti annabi sallallahu alaihi wasallam حين ما استشار رسول الله صلى الله عليه وآله وسلم أصحابه nígbàtí ànábì sallallahu alaihi wasallam tí ó ṣe mùṣáwárọ̀ tó fi ọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ pẹ̀lú àwọn sàábé rẹ̀ fi tọ́lábì tọ̀rí kọ́ tí ń yàrí fún nàbí àdùkú níwápù nípa wípé ọ̀nà wo láti mọ̀ sí àsìkò òun bá ti tó bóò láti mọ̀ wá sí àwọn èèyàn kan wá kírun lèyàtù ìlàsọ́là bóò láti mọ̀ pé ah, àsìkò òun ti tó kí láti mọ̀ bóò láti ṣe bóò láti ànábì sọ́là sọ́là ànábì ṣe ah, mọ́ṣúárà láàrin àwọn sọ̀hábà رضي الله عنهم أجمعون nínú ẹgbà wá nínú àwọn ọ̀rọ̀ tí ó wá ilé tí ó ti wípé ó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dà Ànábì sallallahu alaihi wa sallam òun náà ni hadith àfàwà abu umair ó ní anabi umair bin unais عن عمومة له من الأنصار قال اهتم النبي صلى الله عليه وآله وسلم لصلاته كيف يجمع الناس لها فقيل له أنصب راية عند حضور الصلاة فإذا رأوها آذن بعضهم فإذا رأوها آذن بعضهم بعضا فلم يعجبه ذلك أنا ní محمد صلى الله عليه wasallam ó ní àkọlé kan nípa pé básìkò òun bá tó bóò láti kó àwọn èèyàn jọ àwọn èèyàn wá sọ fún anábì sallallahu alaihi wasallam pé ń sì bọ̀rọ̀ ọ̀yàtán ìdàkùdórí sọ́là básìkò òun bá ti tó ẹ̀rí àsíá mọ́lẹ̀ àsíá ní kárì tá a bá ti rí àsíá yẹn flag káwọn yẹn bá ti rí flag yẹn wọ́n mọ̀ pé àsìkò ló ti òdìtọ́ ìmọ̀ràn kan nìyẹn tá a rí pé apá kan náà tàbí tọ́mú mọ̀ràn náà wà. fàlámù yóò jìbò dáàrí ṣùgbọ́n ìmọ̀ràn tán mú àyè kò sànà bí ilé mọ̀ fàdúkìrà láhù àìdán القنع يعني صبور وقال زياد وقال زياد صبور اليهود فلم يعجبه wọ́n ní wọ́n tún mú mọ̀ wáyé pé ní táwọn Yahudi náà máa ń lò tí ó bá di pé àsìkò oorun àsìkò ìjọsìn wọn tó pé ká lò ìnà kóòt pé ọmọ fọn wọn fọn wọn fọn ihò sínú ìwo pé wọn fọn pé wọn fọn ìwo báyìí kó fẹ kó dún bọ́n fọlámiyọ̀ ìdìbò dáadé ànábì òtún ànábì tó gbà nígbà ajẹ́ pé táwọn ìyàwó dín lò làwọn náà tó máa lò wọ́n tún sọ tàwọn nàṣọ́ra pé aago sọ́ọ̀tì nǹkan táwọn nàṣọ́ra ń pé káà náà máa laago pé gbọ́ngàn gbọ́ngàn gbọ́ngàn gbọ́ngàn. gbọ́ngàn gbọ́ngàn gbọ́ngàn àsọlá àsọlá gbọ́ngàn gbọ́ngàn gbọ́ngàn. ọlámi ojúbò kò sànábì lè mọ̀ pàápàá àbòtúlẹ̀ kí ó mọ̀ fansọ́rọ̀fà abdullahi bin zaid bin abdurrabbihi wa huwa muhtammu bi bihammi rasulillahi sallallahu alaihi wa sallam abdullahi bin zaid wọ́n ní in tó jẹ ànábì lógún ó jẹun náà lógún tí ìjókòó náà fi túká wọn ká conclude lọ́jọ́ tí wọ́n wọ́n ti da ìtàn ànábì sí mọ́ṣọ́ra pẹ̀lú wọn conclude gbogbo options tí wọ́n mú wá ànábì ò láìpẹ́ ànábì ò gba option ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ yìí ó wúwo lẹ́ni abúlé mosaid púpọ̀ fa uriel azana fi manami oorun tó wá sùn níta ni wọ́n wá ó wá rí pé màláíkà kan pè oorun lójú oorun ó pè fún abúlé mosaid nígbà tí màláíkà yìí pè oorun lójú oorun ìgbà sílẹ̀ mọ́ abdullahi bin zayd ó ṣe dọ́pùtù nǹkan tó gbọ́ lójú omi rẹ̀ ó ṣe dọ́pùtù ẹ̀ ìgbà sílẹ̀ wa mọ́ fagada ala rasulillahi sallallahu alaihi wa sallam abdullahi wa sallam fa قال وكان عمر بن الخطاب رضي الله عنه قد رآه قبل ذلك فقتم 20 يوما ìgbà tó lálàá yẹn wá sọ́fàánù islam kùmọ́ lálàá báyìí báyìí báyìí báyìí aláyẹ̀ gangan tí abúlé ìpínlẹ̀ ìdí láyẹn umar bin khattab náà ti la fàkàtàmọ̀ ohun èṣèlú náà yàwó mọ̀ for twenty days umar bin khattab sọ kò sọ́fà náà bí kò sọ́fà nìkankan ó sáwà ní ó sáwà ثم أخبر النبي صلى الله عليه وسلم فقال له ما مناك أن تخبرني فقال سبقني عبد الله بن زيد فاستحييت wọ́n sọ́bàá nàbí sọ́lá sọ́lá jẹ́ mọ́dẹ̀ tí lálà iná o anábì sọ́lá sọ́lá sọ́lá tí lórí tó fi sọ fún mi ó ní ojú ń tì mí láti sọ bó tilẹ̀ jẹ́ wípé Abdullahi ibn Zayd òun náà ti ṣáájú mi sọ ọ̀rọ̀ náà tó ti ṣáájú nìṣọ àwọn àkàrù tá a máa wí gẹ́gẹ́ bó ṣe láàyè lèmi náà ṣe lá lálà ọ̀kọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam yá Bilal mẹ́bùwá sọ wípé irẹ́ Bilal kó dé fanzor ma ya mọ́rùka bí i abdullahi ibn zayd kó o sọ àwọn kẹ́lìmọ̀ yẹn kó o sọ dáadáa ó ní kọ́ọ̀lá fa'adana bilal fafa'alahu fafa'alhu in tí abúlé tó bá ti sí yẹn òun náà ní kí ọ̀nà òṣè kọ́ọ̀lá fa'adana bilal bilal wá pè é nínú rìgbá nínú ẹgbàwà hadithi ti Abu Dawud ló gbà yẹn wá so nínú Abdullahi ibn Zayd ní tó jọ kírísọ̀tà kàí náà ó wà ń bẹ̀ ṣùgbọ́n òun wa mú síngà yẹn gangan ó máa sí وفي رواية عن عبد الله بن زيد قال لما أمر رسول الله صلى الله عليه وسلم بالناقوس يومل ليضرب به للناس لجامع الصلاة طاف بي وأنا نائم رجل يحمل ناقوسا في يدي فقلت يا عبد الله أتبيع الناقوس قال وما تصنع به فقلت تدعو به ندعو به إلى الصلاة قال أفلا أدلك على ما هو خير من ذلك وأن عبد الله بن زيد من أقوس داني وأن ملائكة أن يرابع نجوم قاح òun ta nàkóòs ni òun ta ìlú táwọn ojúmọ́ padà sáfẹ́ jọ́sìn olóhùn ta olóhùn fẹ́ máa fi ta àwọn èèyàn láti wá jọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ni àwọn olówó sọ fún wípé

أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله títí tó fi ka àwọn tí a tí a ti máa ń pè mú tó fi ka tán ó tún a sọ fún pé ثم قال وتقول إذا أقمت الصلاة tó bá bá bẹ́ẹ̀ sí ìkámọ̀ ó tún a sọ yí pé Allahu akbar Allahu akbar أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله حيال الصلاة حيال الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله sídà ìkọ́mà òníyàn síra ìkọ́mà هل ẹlòmí ìdúwà fẹ́ ṣe ìkọ́mà kọ́díkọ́mà tọ́lá ẹ̀ẹ̀kan ní ọmọọ̀sẹ̀ kan mọ́ sí ìkáàmọ̀ oṣù ìkáàmọ̀ kọ́díkọ́mọ̀ sọ̀lá ní ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì ní ẹ̀ẹ̀mejì ní kọ́díkọ́mọ̀ ti sọ̀lá ẹ̀ẹ̀mejì ní ìṣẹ́ ẹ̀kan kágbọ̀ yí dáadáa ọlámà àtìbáàtò àtàìtò rasulallah sallallahu alaihi wa sallam ìgbà tí mo jí mo wá bá nàìjíríà sallallahu sallam فأخبرته بما رأيت فقال إنها لرؤيا حق mo á sọ fáànà bíi pé tí mo rí lójú oorun yẹn àná ìsúná sọ pé ah, èyí tó rí yẹn o aláwò dodo ni inṣàlá fàkúmà bilal fàálkì àléyìn mara àìsà lọ bá bilal ní tó rí lójú oorun yẹn lọ kọ fàlìyọ àdénú bíi kó máa fi pe ìrún fásitì òun bá ti tó fàyínà ń andá fọ́ọ̀tán nítorí pé bilal ló ń jù ọ lọ ohun bilal bilal kan ló lálàá o abilẹ́gùn zayd ló lálàá o ṣùgbọ́n nítorí pé bilal ní sọ́ọ̀ ohun rẹ̀ wà dáadáa ju ohun abdullah olùbẹ́ẹ̀d lọ anábì sallallahu alaihi wa sọ wípé kó dìde kó bilal فقمت مع بلال فجعلت ألقيه عليه موعلق بلو بلال موابرة ننسي عوان بلون ما منفت لنو ويؤذن به بلال ننسي في انقيا عوان بلون نو في انقيا فسمع ذلك عمر بن الخطاب nígbà tí Umar ibn Khattab tó gbọ́ pípè yẹn wa huwa fi baytihi ó wà ní ilé ńgbà náà fa kharaja yajurru rida'ahu wa yaqulu walladhi ba'athaka bil haqqi ya Rasulallah bó ti gbọ́ báyìí pé ah kí ni mo gbọ́ yìí kí mo gbọ́ ìjọ tí mo gbọ́ lójú orin nǹkan ju ogún ọjọ́ sẹ́yìn ló bá ń sáré sáré sáré lọ bá Nabi sallallahu alaihi wa sallam débi wípé kò farabalẹ̀ ró ìzáàrú rẹ̀ gan níbi tí ìkánjú tó mú dé débi pé ó ró ìzáàrú rẹ̀ ń ro láàrú rìn ó ti yẹ jẹjúrú rìdá bó ṣe tún ìyẹn o oríṣiríṣi àwọn kọlọ̀rọ̀ sí kan mọ̀ sọ pé umaru gan ti bá wọn lè yọ ọ́nbẹ̀ ó ti yé má tù kí ó báyìí ó ti yé yẹjúrù rìbá àhú ó ró ìró rẹ̀ ìró ní àrórìn tẹmọ̀ kéèyàn fẹ́ ró ìzáàrì tó gbọmọsọ ìzáàrì bó ti ń ro tí ń sáré lọ lànà bíi náà ní ro àrórìn ní ro má sọ wípé ó ń wọ́ ìzáàrù rẹ̀ ńlẹ̀ o ó ti yé ń ro láròórìn

ọ̀rọ̀ wá ṣùgbọ́n kò fẹsẹ̀ rinlẹ̀ wípé síngà ìrún pípé yìí mo ti wá ó ti wà ní àtètèkọ́ṣe ní ìgbà tí ànábì wa Ibrahim pé ó ti wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó jìnà sí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ kò lálàáfíà pàápàá bó tilẹ̀ kó máa bákan náà àwọn ẹ̀rí wá pé nígbàyà ànábì Adam ni sí ìgbà yìí ti wà ṣùgbọ́n kò fẹsẹ̀ rinlẹ̀ so èyí tó fẹsẹ̀ rinlẹ̀ òun náà ní ilé ìtì náà lè ta kà fún ara so ilé yìí ní ṣókí nípa bí irun pípè bó ṣe dára ẹ̀sìn tó wọlé sínú ṣẹ̀rí àwa hadith afọ́ anas ọmọ malik kọ́lọ̀n kó bára ní sí wọn kọ́lá umira bilalun an yashfa al'azana wa yutira al'iqama wọ́n pa bilal láṣẹ an yashfa al'azana kó ṣe azana kó ṣe ní méjì méjì الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول قسم نجي نجي ويوتر الإقامة قسم إقامة لا يقوكان إلا الإقامة يعني رواية so رواية إلا الإقامة يعني أجو يا بابا illa al-iqama àfi gbólóhùn qad qamati salat gbólóhùn qad qamati salat ẹ̀mí ló ní mu'adhin òwì ẹ̀mẹ́jì barakallahu fikum àkórí tá a lè fún hadithi bayanu kayfiyat al-adhan wal iqama àlàyé bóòlà tí yẹ́ṣfà yàtí ibi ìṣàfihàn àìmọ̀rọ̀tẹ́ mọ̀rọ̀tẹ́ ìtumọ̀ yẹ́ṣfà ò ní pé yóò mú alọ́nà lẹ́ẹ̀mejì yàtí ibi mọ̀rọ̀tẹ́ mọ̀rọ̀tẹ́ yóò pè lẹ́ẹ̀mejì yukiru yàtí ibi ha witron yóò pè lẹ́ẹ̀kan àìmọ̀rọ̀tàn wáhìdà wàlúwítírù alwáhìd níta ń pè ní wítírì nǹkan ẹ̀yọ̀kan náà anátọ̀wọ̀ ana ó ń sọ fún wa nípa bí wọ́n ti pa Bilal láṣẹ ìyẹn Bilal bonu rọ̀bà kọ́lọ̀n kó bá yọnu sí pé kó ṣe ìrun pípè ní méjì bákan náà kó sì ṣe ìkọ́mọ̀ kó ṣe ní ẹyọ kan. wọ́n ní gbólóhùn la ilaha lè yá kìí mọ̀ bí tawhid ala witri kó lè máa jẹ́ wípé tó fi parí ọ̀rọ̀ náà ni wípé kó wà nígbà mú sí gbólóhùn tawhid ilé tó jẹ́ witri torí pé ọlọ́wọ́n bá náà ẹ̀yọ kan náà ni wà á máa lè kọ́ ọmọ fàmọ́rọ̀wó ayé ìjà aláhùn wítírán láàyè fẹ́rẹ̀ lè ìkọ́ ọmọ wọn paláṣẹ pé kó sí ní ẹyọ kọ̀ọ̀kan ó mọ́ rìpítẹ̀ wàlùmọ̀rọ̀ má àdá tẹ́kílì nǹkan lérò náà ni wípé yàtọ̀ sí tẹ̀síwìr àti gbólóhùn kọ́díkọ́ mọ́tì sọ́lá fàáyín náà ha ṣùpì àkàmọ́ sí hadithi àkà ilé ìgbésí méjì ni gẹ́gẹ́ bó ṣe àrùn hadithi ni wàdálíkà lè azana àzánà ìgbà ìdí ní tó fà náà ní pé ìlú pípè fáwọn tó jìnà òun ló wà fún tàbá pè ní èsè àwọn tó jìnà ni à ń pè wọn fún tí bàkan lè wá kí ìrùn kan lè gbọ́ pé à ń pè wọn fún fàkánà mí náà ṣẹ́gbẹ́mọ́ ti tẹ̀tọ̀rọ̀ ha nínú ṣẹ́gbẹ́mọ́ náà rí wípé kárí pts lè yàtàhà kọ́kọ́ sàmẹ́rù home bìkìláàtì ìkọ́mọ̀ kó lè bàjẹ́ wípé àwọn tá a torí rẹ̀ pẹ̀lú yẹn wọ́n gbọ́ ìrun yẹn ìrun yẹn dé etí gbọ́ wọn kíkún hadith àwọn fíkìhun hadith yìí aláwọ̀kọ́ annal azana wájìbò rọ́fùrọ̀hú alẹ́lmùsọ́lì káàpèrún ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo àwọn tí wọ́n ń wà lè kọ́ ọmọ tó kàdá àdìkà ìkọ́ ọmọ náà bákan náà ọ̀ranyàn ló jẹ́ al'azánù ṣafọ́án irun méjì méjì ni o ní yàtà akọ̀kọ̀ sàmọ́ wùlbáyídìn sódà kálíbà àjíìpù wípé àwọn tí wọ́n jìnà wọ́n gbọ́ al-iqamatu witra ìkọ́ọ̀mà ẹyọ kọ̀ọ̀kan lòun lè anna hali hadiri na fil afni orí pé ìkọ́ọ̀mà ò sí fáyín tí mẹ́ta inú mọ́sáàsì ní ìkọ́ọ̀mà ló jẹ́ igbó lọ́pọ̀lọpọ̀ àwọn àyíyé nínú Islam irun nìkan náà fi máìkì pè àwọn on and off speaker ó ti wà ń bẹ̀ wọ́n kọ dàkílì kàríjì tẹ bá fẹ́ kí máìkì kó sọ̀rọ̀ síta lókè kí wọ́n gbọ́ nínú síta ń ta ẹ̀ẹ́sẹ̀ kàríjì tó bá dé ọ̀nà ìfẹ́ pẹ̀lú tí muhammed bá ti dùn lọ́sán yóò pa tó bá ti fẹ́ ṣe ìkọ́mọ̀ yóò tẹ dàkílì gbogbo síkà tí bá ń bẹ nínú ilé nígbà náà ni ọmọ tẹ gbogbo síkà tí ń bẹ lórí asóró ní òkè kò ní ṣiṣẹ́ wọ́n ti kọ̀nẹ́tẹ̀ So pé ìkọ́ ọmọ ó wà fáwọn tó wà ní inú mọ́sálásí ìrun pípé wà fáwọn tó wà ní òun jẹ́ méjì méjì òun ní kímọ̀ ẹ̀yẹ́ náà ló fi ìkọ́ ọmọ tó jẹ́ ẹyọ kọ̀ọ̀kan so kọ́ díkọ́ mọ́sọ̀ láti kọ́ ni nínú ẹ̀kọ́ ta tún kọ́nà hadith nígbà ni pé àwọn ọgbọ́n àti àríwòye àti ẹ̀kọ́ ó wà lára àwọn nǹkan tí ọlọ́run ti máa ń ṣe nǹkan lófin mẹ́rin àwa lè mọ̀ ọ́ àti lè mọ̀ ọ́ àìmọ̀ wa kò alọ́wọ́ ká mọ̀ ṣe tó ká gbọ́yé àwọn àbá àwọn fìmọ̀ ara wọn lórí pé ìró pípé ìsọ̀rọ̀ yẹn ní sọ̀rọ̀ yẹn nǹkan ṣùgbọ́n tó tẹ̀wọ̀n jù tá a ní bùkátà sí ìbò ní pé á pè wọn yẹn nù kápẹ̀lú kí mo pé ọ̀rọ̀ ẹ̀mí kápẹ̀lú nínú àwọn àṣìṣe táwọn èèyàn máa ń ṣe nípa ìwọ̀n pípè àkọ́hù alìmọ̀àdìní síra kan wà àfáwọn àwọn ìdà sàlámù bá lè hafizahullahu ta'ala àwọn akọ̀ síra náà samanuna khata'an indal mu'azzinin samanuna khata'an indal mu'azzinin ọgọ́rin àṣìṣe táwọn tí wọ́n máa ń pè ní sọmọ ń ṣe 80 80 mistakes tó máa ń wáyé láàrin lẹ́nu àwọn tí wọ́n máa ń pè ìrun àwọn kan wà pé kò sí lọ́dọ̀ wa ń bí alhamdulillah pé ọ̀nà alárúbáwá wà tó lẹ̀ dá ṣìṣe táwọn èyí sábà àwọn èyí tẹ̀lé ẹ̀ gbé àwọn kan sàfihàn gbé dáléjáko ni bọ́n ṣe ń ṣe ní Saudi ló ń ṣe ní Cairo ló ń ṣe Nàìjíríà pàápàá jùlọ àwọn tó bá jẹ wípé wọn kẹ́kọ̀ọ́ tó jẹ bá bẹ̀rẹ̀ jẹ muhazin ó gbúdọ̀ lẹ́kọ̀ọ́ nípa ìró yẹn dandan muhazin gbúdọ̀ ní adab ó gbúdọ̀ ní ìmọ̀ tó rọ̀pọ̀ mọ́ ìrún iṣẹ́ yẹn gangan gbúdọ̀ nínú parẹ́ gbúdọ̀ nínú parẹ́ gbúdọ̀ mọ̀ lóṣù gbúdọ̀ mọ̀ àsìkò tí òun wọlé gbogbo àwọn nǹkan òní pátá ó gbúdọ̀ mọ̀ tó dé àti tó kí bàbá náà bí sọ́lá sọ́lá sọ yí pé rahimallahu al-mu'adhdhini wa ghafara lil-a'imma rahimallahu al-mu'adhdhini ọlọ́wọ́n bá sàmójúkú fún àwọn tí wọ́n máa ń pè wọ́n àwọn mu'adhdhini àwọn olùpẹ̀rún àwọn muazzin ọlọ́run ọba ti kíni ó forí jì wọ́n wà rahimallahu al-a'imma lọ́rọ̀ àwọn imam ọlọ́run ọba ti kẹ́ àwọn ẹni tí wọn adẹ̀tí wọn wípé al-maghfira qabla rahma ẹni tọ́lọ́run bá ti kẹ́ ó ti forí anábì sọ́là sọ́là sọ wípé ọlọ́run ọba ó forí ju àwọn tó mọ̀ ìpè kí ló dé tọ́lá anábì sọ́là sọ́kọ́ lọ́run forí jù torí wípé tí àwọn muhazin tí wọ́n bá gun asóró lọ kí lọ fèrún ojú wọn ó mọ̀ tàádá o ojú wọn mọ̀ tẹ́kí ni o yóò mọ̀ tàádá ojú wọn ó mọ̀ kọjá yóò mọ̀ tèèdì rí àwọn yóò mọ̀ tèèdì rí àwọn nǹkan kan tó ṣe wípé náà bá gun òkè yẹn lọ wọn lè rí àbí làdájì tó gbúdá tó lọ tó fẹ́ pè ń òṣàṣọ́lá ah, tó sọnù báyìí tó nàrùn sókè báyìí lórí bàbá ìlẹ̀kọ̀ bàbá alágbájá tí wẹ̀ léwẹ̀ yá ah, àtúntì ẹ̀ lápàlẹ́yìn so yóò mọ̀ ṣe ìtìláàfí àwòrán àwọn èèyàn

tó bá kúkú àlẹ́ wọn kú ní rí iṣẹ́ ọlọ́ọ̀nà ni wọ́n sì lọ jẹ́ àwọn àyímọ̀ ọlọ́run bá kẹ́ ó kí àwọn inú àwọn àṣìṣe kékeré tí àfàwà pẹ̀lú ìdálẹ́ hafizahullah ta'ala tí wọ́n kọ́ wá sí nínú rẹ̀ mọ́tìl hamza bin ashhadu ashhadu an la ilaha tó wà nínú ìrun kásọ̀ di méjì kásọ̀ di méjì aṣáájú ọ̀gẹ́ aṣáájú ìyẹn pọ̀ lọ́sùn àmọ́sáàsì kan lọ́sùn nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ àbí ìmúdàpọ̀ ọ̀lú kankan àmúdàpọ̀ ọ̀lú ni mo ní Ọ̀ṣun ìpínlẹ̀ ni Ọ̀ṣun àbí nígbà tí ìdàpọ̀ ọ̀lú kankan kò sí wàhálà nǹkan bẹ̀ ó ti pọ̀ lọ́yọ̀ náà náà mọ́sáàtì ẹ̀ pé kìí ṣe pé àwọn làdáánì tí ń bẹ́ẹ̀ àwọn mọ̀hásìn tí ń bẹ́ẹ̀ kìí ṣe pé wọ́n wà kìí ṣe pé wọ́n làkọ́nà wọn pẹ̀lú àwọn ará fi yẹn gẹ́gẹ́ bó ti ẹ̀ tán pè ṣe adọ́lá so eléyìí àṣìṣe ni àṣìṣe ni bákan náà mọ́dùlbà min akbar Allahu akbar Allahu akbar irú àwọn irú àwọn àṣẹ ó pọ̀ ní ẹ̀gbá ó pọ̀ lẹ́gbàá dáadáa ẹ̀dìyẹ ẹ̀ẹ̀gbọ́ àdúgbò ìpẹ̀rẹ̀ ẹ̀wọ̀n kọ́mọ́ pẹ̀rẹ̀ irú eléyìí irú mi tẹ́ẹ̀dẹ̀ eléyìí ó pọ̀ lórí àìgbà dáadáa ó ti yé wọ́n ó fà báyẹn wọ́n ó fàgò so eléyìí ó ti bà ìtumọ̀ jẹ́ ó ti bà ìtumọ̀ jẹ́ so torí pé akbar jamu kaburu so ìlú ní lárúbá ń pè ìlú àtọ́bùlù so ó gbogbo tó bá rẹ̀ so bákan náà àsọ̀lá sọ̀lá hayala sọ̀lá ó di yé so ká kámọ́ kápá kápá háwòyàn kápá rẹ̀ káwà sọ di àsọ̀lá hayala sọ̀lá àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ dáadáa kódà náà tó jẹ́ ń sún náà hàrà sọ́lá wọ́n kàn dáfẹ́ wà yẹn ó ti wọ́n pa háwù yẹn wọ́n sì kíni wọ́n pa rẹ̀ so yẹ táwù mọ̀rùbútọ̀ wọ́n dìbì tẹ̀ so wàhúwà dùn háwù ilà náà lẹ́yìn bá ti wí inú ọ̀nà ní pèpè sí yẹn o ó ti yé sàyẹ́sìlá náà rọ inú ọ̀nà onígbèkè ní ẹ̀wọ̀n tó kì í ṣe hayala sọ̀lá hayala sọ̀lá ẹ̀sìn tó wà bẹ́ẹ̀ nìyẹn bákan náà ṣahadatain ashhadu an la ilaha illallah kó fi pamọ́ ó ti yé kó mọ́ pé yóò pé oṣù báwọn ènìyàn gbọ́ ilé nínú àwọn àṣìṣe ni so torí pé n ta fẹ́ jẹ́ kí ó yé wa níbi ìlú pípé òun ni ká gbọ́ ká gbọ́ ìlú pípé yẹn bákan náà rọ́fún sọ́ọ̀tì bisalati wasala àrànà bí ibadal azan tọ́lábùl wasila tá a máa ń ṣe tá a bá pè wọ́n أشهد أن محمدا رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ìyẹn ló ṣáájú alámọ̀rọ́bà àgbìdáṣà kó bá rí balẹ̀ ìyẹn ló kọ́kọ́ fi gbogbo alámọ̀rọ́bà àgbìdáṣà mọ́ ló kọ́kọ́ sọ́kọ̀ láti bá náà sọ́lá sọ́lá tọ́ bá ti nǹkan tán ọwọ́ àti alámọ̀rọ́bà àgbìdáṣà mọ́ الصلاة القائمة عدل محمد الوسيل والفضيلة ومعكم مقام محمود الذي وسع إنك لا تخزينا كلمة إنك لا تخزينا زيادة ضعيفة زيادة ضعيفة ṣùgbọ́n àwọn àfáà sọ wípé sáà bá fi sí náà láyé kúríkùlì máa náà mo bá ìtumọ̀ rẹ̀ jẹ́ torí pé àlásùn náà ní wípé ọlọ́run ọba kì í yapa àdéhùn kò bí i innaka la tukulfil miada tó wà ń bẹ̀ yẹn ziyada yẹn dọ̀ ni ṣùgbọ́n tá a bá fi sí kò bá ìtumọ̀ rẹ̀ jẹ́ nítorí pé ti yá pa àdéhùn aslan òrògbóyé so àfàlátù lẹ́kọ̀ọ́kọ́ ti sáà náà tó tọrọ wàsílà fún ànábì sallallahu alaihi wasallam ìwọ́dọ̀ ìbá ṣe kọ́bílà lìyàwó tó ti pé ìṣáì ya àmọ́ ló lọ báwọn ó ti mọ̀ náà nù ó ti kú òní bọ́ ọmọ tó ti yé so ẹni tán sáré ń kọ̀rẹ́tì ni àwọn àmọ̀ṣáyé wọ́n ti ń kọ̀rẹ́tì ni nígbà mo sọ̀sọ̀ láti tún mi ìbẹ̀rẹ̀ aláwọ̀ ọ̀dọ́ bá ti dáwọ́ tààmọ́ àwọn náírà pé aláwọ̀ ọ̀dọ́ bá ti dáwọ́ dára o àṣàlátò ló sáájú kó tó tún aláwọ̀ ọ̀dọ́ bá ti dáwọ́ ó ti yé wípé ilé ẹ̀kọ́ la wà àásì tó máa kọ́ àtò máa kọ́ra wá sí náà tí ó fi kílẹ̀ àti wà dáadáa táàtò fi tí ó fi yé wa sí táàtò fi gbọ́ tí ó fi yé wa táàfi understand it better ìgbélé ìtànsọ ní Israel ẹlòmí ò mọ̀ pó wà ní ẹ̀sìn kò gbọ́ rí ẹlòmí kò fẹ́ rí ẹlòmí dẹ̀ kò sínú tẹ̀ kò sí wàhálà mọ́ ń gọ́ọ̀bà gọ́ọ̀bà hàgbòhù ẹjọ́ wá sí bí wọ́n ní pé kan tó kọ́lọ̀ ọ̀bà àlekọ́lá tó ṣàmì kó tó ìmọ̀ sọ wípé kò sí nǹkan tó ọjọ́ ẹlẹ́mí ò ní àà ah, ibi tí mo ti àwọn ẹ̀sìn lóyìn tí mo ti súnmọ̀ dé yìí à ah, òsì sí ìgbọ́rí mẹ́rin sí tó gbọ́rí wà ó tí ìfẹ́ ọkọ̀ sí èsì one thousand nínú ẹ̀sìn wa tó ti dára mọ́ọ̀dé ọ̀rọ̀ ẹ̀sìn ẹni kan sọ yìí òun nítorí náà ká mọ̀ wí sókè kò sínú súnà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ tájìdì míì tí làdáni bá tí mọ̀ ázìm bá ti pè mú sábàyì yóò jù bẹ́ẹ̀ náà ni ọlọ́mọdé bá ti dáwà ti sáà mọ́ ó wà lè mọ́ gbóhùn sókè gẹ́gẹ́ bó ti gbóhùn sókè bó ti nígbà tó fẹ́ pé ìrún bọ̀ tí ó sọ nínú máìkì ẹ̀mọ̀ nígbà ní tí muhazin ti ń sọ lélẹ̀ kò sí nínú súnà kásìkì ní tàwí jẹ́jẹ́ bákan náà kámọ̀ fi rún kámọ̀ fi kọrin àtàdá níbi azan ká mọ̀ fi irun ká mọ̀ fi kọrin nígbà tí yẹn bá irun pípè ní o ṣùgbọ́n ẹ̀rí pé nígbà tí yẹn bá ń kọ orin òun ni ẹni yẹn ń pè irun eléyìí ká ká jìnà sí torí pé ó lè kọ̀dìyíwádì ìlà harakati wal huruf ó lè padà sí sábàbí ara ti wọ́ àwọn huruf yẹn ó máa change ìtumọ̀ so bákan náà nínú àṣìṣe tí ó kọ́mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó máa ń pè irun àzíyádá wà nùtọ́n káfí kún káyọ kúrò ń bẹ̀ nígbà tá a fẹ́ mọ̀ sí ìtọ́lá àwọn mùdúùdù kankan gbogbo àwọn ìtọ́lá àwọn mùdúùdù gbogbo àwọn àǹfààgùn àǹfààkúrú à sókè à ń gbogbo àwọn tí ò bá ti ní ìbámu sí àkáàmù tẹ̀júwì lọ́dọ̀ àwọn àfá onímọ̀ tẹ̀kíwì kájà nọ́bà rẹ̀ kájìnà sí nọ́sọ́lá sàlámù àtọ́sí níparí al'azánù dákílà ìmọ̀jì kápẹ̀rún nínú mọ́sálásí ìjí ọ̀dáni kápẹ̀rún nínú mọ́sálásí ìjí ọ̀dáni tí a fẹ́ pẹ̀rún èyí ó bọ́ ta ó ti yé èyí ó bọ́ síta Eh, ìgbà tí máìkì tó wà nǹkan bẹ́ẹ̀ ni máìkì wà ẹ okùn yẹn bọ́ síta ẹ okùn yẹn ẹ bọ́ síta torí wípé kẹ́ ẹ jáde ẹ pè ní súnà ẹ má torí sọ súnà yẹn yín lọ́wọ́ ẹgbọ́n tí mo wí ẹ má torí pé máìkì dé ó yẹ pé máìkì títí máìkì pèrún títí máìkì kírun fún ìmáàmù yóò mọ̀ di bídí àmọ́ ìmáàmù lọ́wọ́ nígbà tó bá ti wó orígun kan nínú àwọn orígun orígun kan ó tó bá ti wó orígun kan nínú àwọn orígun kan ìgbà yẹn máìkì di ìmọ̀ di tẹ̀kúrátù náà ní káàkiri Allahu Akbar àyíbẹ̀kọ́ ni báyìí mo sọ ìgbọ́ wá mú ẹ̀kì dání wá sí Allahu Akbar Allahu tó ọ̀fẹ́ bẹ́rí ó ti fọ́ ọkàn mú ẹ̀kì dání báyìí wá sí báyìí Allahu Akbar wá in that position mike yẹn máa di gbígbà lásìkò yẹn gbígbà torí pé ìkànnú àwọn ẹ̀tọ́ ìrun tí tó jẹ́ ìwọ̀ tó yẹ kó pé òun ni mike ti gbà lọ́wọ́ rẹ̀ yẹn tó bá fẹ́ ṣe lo clip mic tàbí kò dẹ̀ lélẹ̀ tí ó nàró látòkè délẹ̀ máìkì tí ó dádúró fúnra rẹ̀ ẹ̀hẹ́n Allahu Akbar gbẹ́nu sí ìyẹn ò ìkankan lọ́wọ́ bọ̀ torí pé òun kàn sí pé ó fọwọ́ kan máìkì dání ọmọ ilé ìlúlẹ̀ ẹ̀kọ́ sọ́rọ́ ìyàdá ìní mọ́rọ̀tàn wa àyíwẹ̀ ẹ̀kọ́ ni wọ́n sọ pé Allahu Akbar tààrà ọ̀ so mic in that position yóò máa jẹ́ kí ni o yóò máa jẹ́ bí dáa torí pé ó ti kó bá ìwọ̀ tí ó yẹ kó o pé lórí òun tí o pé nígbà àwọn nǹkan wọ̀nyí ká mọ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa wọ́n á fẹ́ pè wọn ó ti ká fa máìkì lọ síta ká lọ pẹ̀lú àbí ká fi máìkì lẹ̀ ká lọ fi ẹnu wa pé irun ló ti yé wọ́n nìkan sọ wípé àwọn táwọn máa ń yọjú lójú wíńdò náà ẹ̀rọ kẹ́lù ní òjòjú lójú wíńdò yìí tí ó na ẹnu síta lábà lábà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jáde síta fọwọ́ àfdọ́dù olólọ́lájú ojìlé onípò ònìtúnlẹ̀ àwọn mọ̀rọ̀ pé kádà tó bá rìn àbí tí àwọn ìbéèrè tí tó wà níbi pẹ̀lú gọ́nà tó wá dìí ìjòkó tó bá àmọ̀ tẹ̀síwájú àwọn ìbéèrè tí a dáhùn pàtì ní ìjòkó tó kọjá أحسن الله إليكم حفظكم الله ورعاكم إذا قرأ الإمام في آخر السورة أليس ذلك بقادر على أن يحيي الموتى هل يجوز للمعموم المعموم أن يقول بلى wọ́n ní tí imam tó bá ka áyà sí ìgbẹ̀yáyà náà sí ń jẹ́ أليس ذلك بقادر على أن يحيي الموتى síbi wá tí ọlọ́run ọba àlejọ́lá ló ní ìkápá ni láti jí òkú dìde wọ́n ní aliyah juzul mahmud ayakula bala pé ìgbàlá yìí wà fún mahmud látọ pé bala pé bẹ́ẹ̀ ni o ọlọ́run ni o ọlọ́run náà ni o ṣébùtẹ̀ ní ìrọ̀sùn àbúlá wọ́n tó bá yẹ pé wọ́n ọ̀ràn èèyàn ká mọ́ sọ àmọ́sọ̀ lẹ́ẹ̀fẹ́ náà fílà àlèsọ́ ní náà fílà ó túnmọ̀ sí náà lọ nǹkan rẹ̀ kí àìbẹ́ẹ̀kọ́ so àlèsọ́ ní náà fílà wọ́n ní bọ̀sí náà rán yàn wọ́n ní ká mọ́ sọ so ága wà láwàlá eléyìí béèrè pé what could you say about citing messages to teach other during khutbah is it applicable to who is talking during khutbah ẹni tí ó ń kọ́yàn ní nǹkan bí a lórí WhatsApp hmm? ó ń WhatsApp lórí fóònù wal khutbatu jàríyá wọ́n tẹ̀ ń ṣe khutba jùmọ̀ lọ́wọ́ ṣé ẹni náà ṣé a lè fi sí abẹ́ wípé ó sọ̀rọ̀ ṣé ilá kò sọ̀rọ̀ kankan tó sọ kò sọ̀rọ̀ kankan ṣùgbọ́n a lè fi sí abẹ́ Ah, eh, àtàlá òbòbìn àsọ̀wà ó lè bọ́ sábẹ́ ẹ̀dọ̀ yẹn máa fi òkúta wẹ́wẹ́ rẹ̀ sí ń bẹ ẹnu mọ́sálásí sí èdìyẹ tẹ́ ẹ̀mọ̀dájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ àtìdájọ́ ẹni tó sọ̀rọ̀ àtìdájọ́ ẹni tó fi ọwọ́ la àwọn èèyàn láàrin lọ́jọ́ fàkọ̀dì lábà ẹ bá sọ fún ọmọ ìyá rẹ̀ níjọ júmọ́ òun pariwo wà ní dákẹ́ mọ́ pariwo mọ́ fàkọ̀dì lábà ànábì sọ́là irúfẹ́ ẹni o ó ti ṣe lágùwò ẹgbẹ́lé ní náà ànábì sallallahu alaihi wa sallam sọ pé faman takhatta riqaban nas fàkọ̀dì lábà ẹsẹ̀ ní méjì àìbẹ́ẹ̀kọ́ ẹni tí ó wọ mọ́sáàtì lọ́jọ́ jùmọ̀ ìmáàmù ń ṣe kútùbà lọ́wọ́ ibi tó dé tó kángun sí oní bí ojú wíńdò bẹ́ẹ̀ kó jókòó sílẹ̀ ibi táyì wà kó jókòó sílẹ̀ ṣùgbọ́n tó bá ti ń fọwọ́ la orí àwọn èèyàn tí ń da wọn kọjá tí ń fọwọ́ bá wọn ní èjìká báyìí sàkátọ́ rìkọ́ bàmínà ọrùn àwọn èèyàn tí ń tẹ̀ báyìí tí ń tẹ̀ báyìí títà ńlá tí ń ládàáta wọ́n fẹ́ lọ jókòó sí iwájú kò sẹ́yìn nǹkan tó láì ní mọ́sáàsì nílẹ̀ ìmọ̀ hatta mu'adhin laysa lahu makanu mukhassasun lahu fil masjid mu'adhin nìkan wò láàyè ní mọ́sáàsì kò lága kò ní jókòó ní mọ́sáàsì mu'adhin wò láàyè ní mọ́sáàsì man takhatta riqabana faqad laga ẹni tó bá ń tẹ ọrùn àwọn èèyàn kọjá tí ń fún bọ́ bá wọn lórí ìfọ̀lọ́jókòó síwájú faqad laga òun náà ti fi lágbóhùn bákan náà ẹni tó máa ń fi pebbles òkúta wẹ́wẹ́ nínú ìrora sí ó kó àìrójú pẹ̀lú ẹ̀ torí ìwọ tó ń text message tó ń tó ń wọ́sápìn yẹn náà àbó ń facebooking ó ti yé àbó ń googling ó ti yé ìwọ náà ti kó sí abẹ́ ẹni tó ń fi òkúta wẹ́wẹ́ ẹ̀wẹ́ ṣeré nínú mọ́tàkì torí pé ó kó àìrójú pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n láfùsọ́ tó sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ó kàn bísí pẹ̀lú gẹ́gẹ́ bí ẹni tí ó bísí pẹ̀lú òkúta wẹ́wẹ̀wẹ́ náà bó ṣe bísí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó bísí pẹ̀lú òkúta wẹ́wẹ̀wẹ́ ẹni tó sọ̀rọ̀ ẹni tó takátọ̀ rìkọ́bà náà sì tánàbí sọ́làn sọ́làn sọ pé pápọ̀dì làgá nínú ìwáyà mi ó bà yá náà rẹ̀ ó ní wàmọ́ ń làgá yà polo láhúzò rà ẹnikẹ́ni tó wà lẹ̀ fi ṣe lágùú ó wá jímọ̀ lódodo ṣùgbọ́n ládàá zúrì ni wọ́n pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wá sí bí wọn ní o aláìzúrù ló ń lọlé zúwúrù lọ́pọ̀lọpọ̀ mú lọlé irú ẹni tó rí sí ìfún kọ́ọ̀lù ní ìsìn báyìí tí mọ̀ mú ṣe útùbà lọ́wọ́ ó rẹ̀ rí sí ìfún kọ́ọ̀lù pé ah ajígà ní mo wà ní mọ́tà sí mo à ń jímọ̀ mo à ń jímọ̀ mo à ń jímọ̀ ó kàn fi jímọ̀ lásán ni <laughs> ládàá zúrù lọ́gbà o ládàá zúrù lọ́gbà torí pé n tó sọ yẹn o lágùn ah, ìbéèrè tó tún wà ń bí Can I pray with you after the Fajri is out? Can I borrow your time from MTN? Ẹfẹ́ dáhùn rẹ̀ ni. Ẹfẹ́ dáhùn rẹ̀. Náà, ìtura lẹ̀ ń kùn sí, ìtura lẹ̀ ń pariwo sí. Tó bọ́ nìyí. òfò nìna tó bí ndị bá ti wọ́n ní béèrè àìbẹ́ ẹ̀kọ́ a ọ̀nà wọ́n tẹ̀lé dị gbogbo ní ohun tó bá ẹni tó mọ̀nà o a ọ̀nà tán ní kìí sọnù pẹ̀lú májẹ̀mú kó béèrè ọ̀nà lọ́wọ́ pa èèyàn yẹn tó lọ bá rọ́hìbì sẹ́wọ̀n pé gbàdúrà ọ̀nà pé kò kankan tó ọlọ́run ní nínú hadith ẹ̀kí náà sọ wọ́n ní fàkọ̀tàlà wú tẹ́kún látàmíà ọ pàádànù ó fi pé 200 kí tó sùlọ bá alímùrọ̀ bá ní alímùrọ̀ bá náà tọ́jà ọlọ́run ó borí bí ọ̀kan kú ò nílùú tó ti dẹ́sẹ̀ yẹn kí sọ́tún tọ̀wé ìlà ìgbà so a bèèrè ọ̀nà sí sọnù provided tó bá dì lọ́wọ́ ẹni tó mọ ọ̀nà wọn lárúbá ní tètè kan tẹ bá bèèrè lọ́wọ́ wọn àti sọ wípé àwọn ọ̀mọ̀nà yẹn ní máa ń tì wọ́n lójú wọn yóò bá pé wọn ọ̀mọ̀nà tọ́gà ní ibi tó bèrè mi mọ́ wọ́n kàn tó gbé ọgbà jù mí àti kúṣù ti dá kédà kúṣù yẹmí ní ṣìmọ́lá àlàtó ó ti sọ dànù tán yányán ó nìyẹn so can I pray with you after the fajr is out ṣáàlè kí witri nígbà tí fajr tó bá ti ọ̀tọ̀ ààlè kí witri tí fajr bá ti ọ̀tọ̀ gbogbo witri táàkì ṣáàlè kí fajr tó yọ ní ìyẹn náà ló jẹ́ ká lè falápa ń tètè láti mọ lé witri wa bá kọ́bùlà kòrónì fàjì ó ti yé òrákà àta alifájírì alẹ́ kí òun lẹ́yìn bàtà bá sálámọ̀ tán bí a ń torí pé àlọ́ rẹ̀ sáà ti fi ìsájú kí a tó kí òun àsọ́kú wọlá wà ní. Can I borrow airtime from MTN? o lè borrow airtime lọ́wọ́ MTN torí pé MTN rìbá tí wọ́n pè ní service charge rìbá ni interest interest náà ni wọ́n pè ní service charge ó ti yé wọ́n pààrọ̀ orúkọ but the system ó sì relate so ẹnìkan ní 100 naira ni òun bọ́rù lọ́wọ́ wọn 100 naira náà ni wọ́n dẹ̀ já nígbà tí òun lò scarf 100 naira kọ́ná fún ẹ 90 naira náà fún ẹ 90 naira ni wọ́n fún ẹ 90 naira ní mtn fún ẹ òkàn ṣàkíyèsí ni 90 naira náà fún ẹ so hundred naira ni wọ́n yọ 10 naira ẹni rìbá tó wà ń bẹ́ẹ̀ ó ti yé so bí àlàyé yẹn bó ṣe rí nìyẹn o mọ́ ìyàwó lọ́wọ́ MTN wà àlàdáálì kàfàkì wọ́n sọ pé torí MTN nìkan la sọ àti Glo àti gbogbo àwọn jàmọ́ rẹ̀ MTN wà wá tó hà MTN so gbogbo wọn pátápátá so ẹ mọ́ ìyàwó lọ́wọ́ wọn tó tẹ́ bá yáwó lọ́wọ́ wọn ẹ̀ẹ́tàn rìbá ó ti yé. Khalas. tí èèyàn bá fẹ́ ṣe takbiratul ihram tí ó sì gbọmọ dání báwo ni ó ti ṣe yóò gbọmọ sílẹ̀ yóò gbé ọmọ sílẹ̀ ìbéèrè náà ni wọ́n tó kọ léèbó iná yóò gbọmọ sílẹ̀ so bá ti gbọmọ sílẹ̀ yóò tẹ̀síwájú lè rọ́ọ̀mù rẹ̀ so yóò sì máa ẹ tó bá fẹ́ rùkú ṣe yóò rùkú pẹ̀lú ọmọ náà yóò gbọmọ sílẹ̀ náà ni bá fẹ́ rùkú yóò gbọmọ sílẹ̀ tó fẹ́ rùkú so kàdúgbò dẹ̀ gbé pọ̀n please what can you say about Bitcoin Bitcoin وأقرب إلى الحرام من الحلال ó súnmọ́ haram ju halal lọ ó dẹ̀ láwọn ṣubuha tó pọ̀ so àwọn ṣubuha àwọn kan wà níta àwọn ń parí ojú alọ́ abdullah fi iná kárì ìṣàwòṣó náà lẹ́yìn liyatakullah bitcoin ó láwọn ṣubuha eléyìí tó pọ̀ tó dẹ̀sẹ̀ yí pé kọ́ ìdá tánàbí sọ́lá sọ́lá náà ti fún alórí ṣùgbáàkì náà láà apply lórí ẹ̀ o ní pé wà mọ̀ ní tápọ̀ ṣùgbáàkì ẹnikẹ́ni tó bá ti gbé ṣùgbà tó gbèjì sílẹ̀ tó dènà sí irúfẹ́ òun tọ̀hún òun ló ti ẹ̀sìn rẹ̀ àti ọmọlúàbí ẹ̀ òun ló ṣe lọ́jọ́ ẹ̀sìn rẹ àtọmọlúàbí rẹ ìwọ ló rí ṣe lọ́jọ́ torí pé ṣùgbọ́n tó bá ti wà téèyàn bá ti lè kó sínú ẹ̀ èèyàn ti kó sínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kéèyàn fi ṣùgbọ́n àtìlẹ̀ èèyàn ti ẹ̀sìn èèyàn àtọmọlúàbí èèyàn èèyàn ṣe lọ́jọ́ ìránṣàlá sàlámà àtàfẹ́ ìbéèrè kan tó wà ń bí ọmọdúké ìbéèrè yẹn kò ní kò bùkátà kò bùkátà ìdáhùn so mo fi pé ẹni tó ẹni tó kọ ìbéèrè náà kẹ́ni ẹ rí mi ló ti yé ẹni tó kọ ìbéèrè ìbéèrè ọlọ́mọ mẹ́ta yìí ẹni ó ti mọ́ra rẹ̀ and the question yẹn wà lára ó ní kẹta can I borrow airtime from MTN can I pray weekly after the surgery is out so question mẹ́ta ló wà níbí ṣùgbọ́n méjì ni màá lè dáhùn bẹ́ẹ̀ so ìkan tó kù ẹni tó kàn gangan kẹni ẹ wá rí mi fábíì lọ́wọ́ mi màá sọ ánsà rẹ̀ fún bí ìdùnnà ìtàhálà ṣùgbọ́n mi ò ní bọ́ torí pé lè kún lè mọ̀kọ́ mi mọ̀kọ́ rẹ̀ so gbogbo àyè kọ̀ọ̀kan ló lọ́rọ̀ fi hàn mọ́ sọ́ńbẹ́ gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan ló sì sì ní gbogbo ààyè ló ọ̀rọ̀ tá a bẹ̀ gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà ló sì ní àwọn ààyè tí àti máa ń sọ ẹni tó béèrè béèrè yẹn so mo bìlíìfù pé ìgbà tí mi fi dáhùn yẹn tẹ́ni ẹ wá rí mi on personal level mo rò pé yé so kìí sì ṣe gbogbo aṣọ làásá lóòrùn ó ti yé so kìí ṣe gbogbo ìmọ̀ náà làáfà máa ń ná àwọn nǹkan míì wà nù mọ̀ tí yóò fi pamọ́ wọ́n ní fa akbara bihi mu'azun inda mawtihi ta'assuma hadith dáná ní sọ́lá sọ́lá sọ fún mu'az pé ya mu'az yọ mu'az atarifu haqqallah ala al-ibad haqqal ibad ala Allah ni Allah wa rasuluhu alam wọ́n kọ́ ní labbaika wa sa'adaika ya rasulallah ẹ̀mẹ́ta ànábìtì ya mu'az ya mu'az labbaika wa sa'adaika ya mu'az labbaika wa sa'adaika ya mu'az labbaika wa sa'adaika bàbá méjì pé mu'az lákọ̀ọ́kọ́ mo ń jẹ́ ọ wa sa'adaika oríire méjèèjì tí mo ṣe láyé àtàlìkí àmọ́ torí pé mo tẹ̀lé wà nàbí náà mo fi ṣe ayé sáàdá ti ní tọ́ átúkà musáàdà tá ń bádà musáàdà tí ń wà ìsáàdà ń so oní haqqullah ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'an ìwọ̀ tọ́lọ̀ ní lórí àwọn ẹrú gbígbé kan sin ọlọ́run ọba kan mọ́ bá wa orogún ìwọ̀ ẹ̀tọ́ táwọn ẹrú náà bà lọ́dọ̀ ṣé kí mọ́ sọ fáwọn èèyàn káàkiri ṣé kí mọ́ wí fáwọn èèyàn olórí wáyà àtàgbò rẹ̀ rà Umar ibn Khattab radiyallahu anhu ó níbi tábù rẹ̀ àti sọ ó fún ní bàtà àbá ó jẹ bàtà dáadáa lọ́wọ́ Umar ibn Khattab Umar ń nà ní bàtà tó pẹ́rẹ̀ rẹ̀ wá tó sọ àwọn èèyàn ní fẹ́sìn mọ́ wọn ní fẹ́sì máa àmẹ́lì tọ́lá tọ́lá sọ fún máa má sọ fáwọn èèyàn ibá yẹ tẹ́kìlì à náà ní tẹ́rẹ tẹ́mọ́ mú láti gbọ́ lọ́wọ́ bá gbọ́ kálá kò sí parí kò sí wàhálà wọ́n ní fa akhbara bihi mu'azun inda mawti yìí ta asuma mu'az gbọ́ lẹ́nu ẹ̀ ta pé ó gbé ìmọ̀ lọ sọ́run nínú tó dẹ̀ jẹ́ pé hákù náà ni pé kó náà ìyẹn ló fi sọ Abu Huraira gbogbo bí gbogbo tó gbà wá ṣe pọ̀ tó ó ní làkọ̀dì sẹ̀mí ìtùmí Rasulillahi sallallahu alaihi wa alihi wa sallam wí àyìn kéńgbé ọ̀rọ̀ méjì mú gbọ́dọ̀ nàbí haddathukum wahidan minhuma ìkan nínú mo bá sọ kejì fún gbogbo mi máa gé sí méjì radiyallahu anhu so ṣáhìdì wípé ògbà àgbàbọ́là sálò so kì í gbogbo ìbéèrè ni àfáà mọ́ so in tí ń bẹ láàrẹ nínú màálùmọ́ ọmọ náà díẹ̀ díẹ̀ náà ni ọmọ jẹ́ kí ni o ọmọ náà díẹ̀ díẹ̀ ó ti yé ní gbèdéke àwọn àsìkò dáàsìkò bá ti ń béèrè fún yóò máa jẹ́ kí ni o yóò náà ní gbogbo ẹ̀sán lẹ́ẹ̀kan náà ó ti yé ṣùnà sọ́lá sọ́lámà wà tọ́kì ṣùhánà sọ́lá mọ̀hánjì ṣọ́lá láìlá ìlà àǹtí àtàkùn àtúnyẹ̀dẹ̀ السلام عليكم ورحمة الله وبركاته Thank you.